oníbẹ̀ ṣe wá ń jẹbọ lábẹ́ wa oníbẹ̀ ṣe ń sásábẹ́ wa oníbẹ̀ ṣe ló ń lọ ilé lẹ́kúlẹ́dà tẹ́ ń bèrè rásù àbí ìgbà tẹ́ ẹ bá wá han gbogbo ẹ̀ tán ẹ wà ní gàrí tíra kí ló ń pè ní gàrí. ayé tótó. àkàmàrà. ayé tótó. àkàmàrà. ìpọ́jú o. Ìgbójú o. Àwọn obìnrin ayé. Ògo àtọ́. Ògo ìrùlẹ̀. Ògo àtọ́. Ògo ìrùlẹ̀. Ògo àtọ́. Ògo ìrùlẹ̀. Àwa tí a jẹ́ ìgbòjú àwọ̀ ayé tá a sì jẹ́ obìnrin ayé. in tó gbé wa jáde lálẹ́ tèmi tá à ń ṣe àjọ̀dún òun ni lórí àwọn ìsọkísọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ lábẹ́ ayé ọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa ń ṣekú pa ẹ̀dá torí pé àtijọ́ aláyé ti dáyé mi ò gbọ́ kí ẹnìkan kó fi ẹnu ẹ̀tẹ́ kó fi lu omi tàbí kó bu ẹnu ẹ̀tẹ́ lu Ọ̀ṣun. àmọ́ àwọn àgbàlagbà wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. ó ti pẹ́ tí àwọn ẹrú wa àwọn ẹrú wa ni mo pè é tí wọ́n ti ń ṣe wáàsí wáàsí tí ò nítumọ̀ lórí wípé ẹ̀panu adẹ́bọrẹ́ ẹ̀panu adẹ́bọrẹ́ ànábìgàn ò lè pa inú adẹ́bọrẹ́ bàbá ńlá àwọn ò lè pa inú adẹ́bọrẹ́ òun ló mú kí àwa ayé èyí tí ń ṣe ìkòjú obìnrin ìmùlẹ̀ la fi jáde lénìí ẹ̀rọ ojú ayé bó ṣe pé àbẹ́ ẹ̀rọ ojú ayé bó ṣe lé. ta ló jẹ́ rí ọmọ ẹkùn tí a lóun fẹ́ dènà de ọmọ ẹkùn. ẹ jọ̀ọ́ mo rọ gbogbo àgbáríjọ ẹlẹ́yẹ ayé ìmùlẹ̀ àwọ̀ ayé ẹ má jẹ́ kí a ṣe ayé bá a ṣe báyé ẹ jẹ́ ká a ṣe ayé bá a ṣe báyé àmọ́ ìkìlọ̀ mi rèé bí ayé bá ṣe tán tí ayé bá fẹ́ bínú ilẹ̀ á mì àmọ́ ìṣẹ̀ṣe kì í yọ ọtún nínú apọ̀ wọn kì í bínú tán o ẹ jọ gbogbo ẹni tí olódùmarè bá rán níṣẹ́ ẹ bá wa kìlọ̀ fún àwọn mùsùlùmí wọn tó kọ́ yé fi wá ṣe wáàsí níta gbangba pàápàá jùlọ kọ́ máa sọ wípé ààyè ò sí fún ọlọ́ṣun torí kò sí ibi tí omi ò lè gbà láàyè kò dẹ̀ sí ibi tí omi ò lè gbà wọ̀lú. mo bẹ̀ àwọn tí wọ́n ń bẹ ní ìlú Ìlọrin àìtí ìbá wọn dá sí o àgbáríjọ ayé ló wà níkàlẹ̀ kí wọ́n so ewé agbéjẹ́ iṣẹ́ ṣé kìí ṣe ẹni tí wọ́n ń tàpá sí àwa bọ̀wọ̀ fún ànábì wọn Muhammad sallallahu alayhi wa sallam bá a bá ṣẹ̀ṣẹ̀ léèzì tábà ibi tí wọ́n bá ti ń kírun a máa ní káwọn oníṣẹ̀ṣẹ̀ kọ́ pa ìlú kí wọ́n fi kírun tọ́ka tó kọjá bá a bá rí àwọn kìrìsìtẹ́nì tó bá ń jọ́sìn lọ́wọ́ a máa ní kọ́ pa ìlú kí wọ́n ṣe tán kí oníṣẹ̀ṣẹ̀ kọjá àmọ́ tó bá sọ pé kò sí irú àwọn irú wọn wà irú ọlọ́run ọba ni ò sí bí ayé bá dé tí ìbínú ayé bá dé wọ́n mọ̀ ìpè ayé wọ ìlú àmọ́ arò wọn púpọ̀ ẹ̀yin bàbá wọn tí a pè ní ọmọ òkúta gidi ẹ sọ ìkìlọ̀ fún bí ò bá fẹ́ rìjà ẹlẹ́yẹ ẹ ṣe ìkìlọ̀ fún bí ò bá fẹ́ rìjà àwọn àgbààgbà Ifẹ̀ ẹ wò àjọ ń sin irun malẹ̀ ọ̀tọ̀ o ayé sì ń bẹbi tàtijọ́ àwọn àgbààgbà sì wà bíi ti ìgbà ìwáṣẹ̀ ohun ìfẹ́ tí wọ́n ń lò níjọ́ kínní àná ìtì kú òun bẹ̀ wọ́n má tàpá sí ìṣẹ̀ṣe bí wọn bá fẹ́ fi orí ọkà họ mú ogbó àtọ́ o ogbó ìmùlẹ̀ ogbó àtọ́ ogbó ìmùlẹ̀ ọlọ́sùn kì í ṣe ẹni tí wọ́n ń dènà dè. De adẹ̀rọ gbogbo àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe pátápátá pátá wọ́n máa fà wọ́n ìṣẹ̀ṣe sẹ́yìn àwọn ọmọ nǹkan ti wà tí wọ́n ti bí kalẹ̀ torí òwe Yorùbá kan sọ pé ọká bímọ ẹ̀ lè bí oró ìṣègbè bímọ tiẹ̀ lẹ̀ ó bí ìjàngbọ̀n ayé bímọ tiẹ̀ lẹ̀ ó bí ẹ̀san o kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe láì bí kì í ṣe ẹ̀san kí wọ́n sọ wí agbẹjẹmọ́wọ́ gbogbo èyí tí wọ́n ń dá lára ayé ò ti ṣetán ṣùgbọ́n òmí mi máa ń mi ìlú náà ayé ló sọ bẹ́ẹ̀ ogbó atọ́ ogbó ìmùlẹ̀ ogbó atọ́ ogbó ìmùlẹ̀ ogbó atọ́ ogbó ìmùlẹ̀ a ti sọ pé àrá máa jà àrá máa sán àfi tí wọ́n bá ṣẹ́wọ́ láti máa sọ ìsọkúsọ sí ìṣẹ̀ṣe èmi ni mò ń sọ̀rọ̀ o àlùjọ ní ìbẹ̀rù àgbákò ọmọ musa àlùjọ náà máa kínú mi borí dèpè nù bàbá sọ dìgbì. wọ́n kú tì wọ́n máa tì wọ́n rò pẹ̀ ṣe. ẹ lè lọ gbé nǹkan àjèjì kẹ́ ẹ fi máa dẹ̀rùbà wá kẹ́ ẹ fi máa ṣẹ̀rùbà wá àwa àkíṣẹ́ ń tẹ̀lé ṣẹ̀rùbà à ń pọ̀ yín lẹ́yìn à ń bò yín láṣìírí ni gbogbo yín pátá abẹ́ wa lẹ́wà. ó ní bẹ́ẹ̀ ṣe wá ń jẹ bọ́lá bẹ́ẹ̀ wa. ó ní bẹ́ẹ̀ ṣe ń sáṣá bẹ́ẹ̀ wa. ó ṣe lọ́ ń lọ ilé rásù. àbí ìgbà tẹ́ ẹ bá wá han gbogbo ẹ̀ tán ẹ wà ní gàrí tíra kí ló ń pè ní gàrí tíra tèmi ewé àtẹkù ni. ẹ jọ̀ọ́ mo rọ̀ wá gbogbo ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn Islam ẹ sọ fún àwọn mo rí pé àwọn ọ̀jọ̀gbọ́n kan wà tí ọlọ́run ọba tó fi làákàyè sí lórí àwọn ẹlẹ́sìn Islam mo ti ara wọn ṣèbà fún ànábìwá Muhammad. Yeah lórí pé àwọn ìyẹn ní ọgbọ́n wọn ní làákàyè kìí ṣe àwọn olórí ibú òpònú tí wọ́n ké ojú ìwé tán láwọn òkè kankan òpònú pọ̀ nú wọn ìyí tó kàn dùn mí fún wọn ni pé wọ́n kàn fi àwọn ọmọ ọlọ́mọ rúgbó gbogbo agbára tẹ́ ẹ bá ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ẹ sá àmọ́ inú ò bí àfáà kan o kó fi awọ ajá kírun o nínú òsì ní bí àfáà kan kó lóun ó rọ ẹmu ògógóró kó lóun rọ sínú àgéṣàlùwàlá ó dé èwo òrìṣà àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. gbogbo àtọ́. gbogbo ìwé ìwé. ayé ló sọ̀rọ̀ lọ́wọ́ yìí. àwọn àgbààgbà wáṣẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ìbínú ayé fẹ́ dé ṣùgbọ́n àwọn olóyìnṣẹ̀ṣe wa ń sọ fún wa pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ṣùgbọ́n àwọn onílẹ̀ wọ́n ń sọ̀rọ̀ wípé wọ́n ń bà àwọn lórúkọ jẹ́ ẹ kìlọ̀ fún wọn dáadáa kó má fi orí ọ̀ka họ́mú ó má fa ìlú àkéèké gbogbo ayé ló ń gbọ́ èyí tí mò ń sọ lénìí ẹ̀yin àfáà ẹ kìlọ̀ fún lè mọ́mù bóyá fi wá ṣe wá sí lóru ẹ kìlọ̀ fún làdáni yóò ẹ kìlọ̀ fún làdáni ni ó kó yẹ fi wá ṣe wà á sí lóru. àwa wọn àìṣẹgbẹ́ nínú káṣọ ṣàkáṣọ títọ́ ẹ kìlọ̀ fún lè mọ́mù ẹ kìlọ̀ fún lè mọ́mù o kó yẹ fi wá ṣe àdàbí tí ìbá ṣe pé abẹ obìnrin lẹ́gbàjáde. bí ìgbà obìnrin bá rú aṣọ gèlè ni wọ́n fi borí ẹ̀ àwa gbà yín gẹ́gẹ́ bí ọmọ ìyá wa a mú yín gẹ́gẹ́ bí ìran wa a mọ̀ pé ọ̀dàlẹ̀ ayé àti òde ọ̀run ni àfà gbogbo ẹ̀yin tẹ̀ ń bú àwa ẹníṣẹ̀ṣe a sún ọjọ́ yín sí dẹ̀dẹ̀ ó kù díẹ̀ ayé ń bọ̀. ibi tẹ́ ẹ bá jẹ nínú ayé ló kù bẹ́ẹ̀ bá ń jẹ nínú ayé ayé máa bí yín bẹ́ẹ̀ bá ń mu nínú ayé ayé máa bí yín bẹ́ẹ̀ bá ń rìn nínú ayé ayé máa bí yín bẹ́ẹ̀ bá ń rìn lórí ilẹ̀ ilẹ̀ máa bí yín àdàbí tẹ́ ẹ bá wá jí lówùrọ̀ pé fi omi bọ ọ̀rá ló kù. làgbà a fi èyí kìlọ̀ fún wọn dáadáa ẹyẹ igúnnugún ní gbẹbọ òde ìsálú ayé ní gbèrò di ọ̀run àkàlàmàgbò ní gbẹbọ ọ̀sánlú ayé ní gbèrò di ọ̀run igun ayé làwa àkì í ṣẹran tí wọ́n ń pa á jẹ àkàlà ni wá àkì í ṣẹran à sè lọ́bẹ̀ àwa di aláǹgbá ẹnìkan ò ní pa wá kí tí kó náà ó gbé wa sórí àtẹ ó dé òrìṣà ìwọ tó o bá gbójú tó o bá lọ fẹ́ dójú ọmọ ẹkùn ọ fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹ má fi wá ṣe wá àtìmú a ṣe ìkìlọ̀ lẹ́nìí kí ẹ má fi wá ṣe wáàsí mọ́ àwa ò ní bọ́ọ̀tà ká yọ àdá ká yọ ọ̀bẹ ilẹ̀ yọ àdá yọ ọ̀bẹ àwa bẹ àwọn onílẹ̀ lọ́wẹ̀ ìjì ilẹ̀ onílẹ̀ ni afẹ́fẹ́ ilẹ̀ onílẹ̀ ni àwọn àgbààgbà tí wọ́n ti lọ onílẹ̀ ni wọ́n àdàbí tí ẹ̀ bá ní òkú lọ́run ló kù torí pé a bọ̀wọ̀ fún ànábì wa Muhammad a dẹ̀ pọ́n lé dáadáa àmọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ ní pọ̀ wálé yìí ẹ̀ kàn ayé òbójú yìí jẹ́ á tẹ̀ yín mọ́lẹ̀ á mì yín dìgìdìgì mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ so fún ìdí èyí ẹ jọ̀wọ́ ẹ̀yin olórí ẹ̀sìn Islam àárí yín fi hàn ìdí tá a fi yín fi pé ànábì ẹ̀dá ọlọ́run ọba kan ni Jésù ẹ̀dá ọlọ́run ọba kan ni Ọ̀rúnmìlà ẹ̀dá ọlọ́run ọba kan ni àmọ́ bẹ́ẹ̀ bá wá sọ pé ìyá àkọ́kọ́ ló bí ànábì á sọ pé pé ìyá ayé bẹ̀ á sọ pé ijọ́ tí ìyá ànábì fẹ́ bí ànábì ó fẹ́ ìdílé fáyé ni aya fẹ́ ìdílé fún yín ẹ rí ìdí ayé bẹ́ẹ̀ bá ti fi ojú kan ẹni ẹ bá wálé ayé àfàìmọ̀ kẹ́ ẹ má gbàbẹ̀ lọ sóde o kí ni jó yín lọ́wọ́ tẹ̀ ẹ̀ fi jólẹ̀ ẹ jọ á kìlọ̀ á fẹ́ iṣẹ́ kìlọ̀ ni gbogbo ìjọ tẹ́ ẹ bá ń ṣe wáàzí àní ẹ má ṣe wáàzí àmọ́ lórí ilẹ̀ bàbá wa àtẹ̀wọ̀ràn ẹ jọ̀ọ́ ẹ má fi wá ṣe wáàzí mọ́ àwa ò kí lo ìbọn a kì í lo àdá ṣùgbọ́n à ń lo àwọn onílẹ̀ à ń lo àwọn alálẹ̀ à ń lo àwọn akísanlẹ̀ à ń lo ògbó ìmùlẹ̀ a dẹ̀ ní ọ̀rọ̀ àwọn bàbá wa tí kì í ṣe òògùn a ní ọ̀rọ̀ asán ni wọ́n pè é a sọ pé kí aṣọ bọ́ lára ẹlòmíì ń pẹ̀tà gbangba àyẹ̀bẹ̀ kọ́ ogbó àtọ́ ogbó àtọ́ ogbó àtọ́ ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ ẹni tó bá lóun fẹ́ tẹjú ìṣẹ̀ṣe mọ́lẹ̀ ayé apàtì rẹ̀ lóde rẹ̀ a kí gbogbo àwọn olórí oníṣẹ̀ṣe àwọn ọba ìṣẹ̀ṣe àwọn tá a mọ̀ yìí pé ọba ìṣẹ̀ṣe àwọn kan wà tá a mọ̀ yìí pé ọba ìṣẹ̀ṣe ni àwọn kan wà tá a mọ̀ yìí pé ọba àṣìṣe ni wọ́n àwọn ọba àṣìṣe wọ́n á máa ṣìṣe ọba ìṣẹ̀ṣe wọ́n á máa mọ̀ ọ́ ṣe àwọn ìgbó ìmùlẹ̀ wọ́n á máa mọ̀rọ̀ sọ àwọn ògbó ìwáṣẹ̀ wọ́n á rántí àwọn ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà la fi ń tọ́ ọmọ lótùfẹ̀ ọ̀rọ̀ àgbà ò sọnù o gbogbo yín pátá ẹ̀ ní sọnù máa yé lọ́wọ́ o yóò sì rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o ìbà ẹlẹ́yẹ ayé àdàbà òde ọ̀run ìbà fídíò ẹlẹ́yẹ akòrìrìn bí ọ̀rọ̀ mo ṣèbà lónìí ẹlẹ́yà ayé ẹ̀jẹ̀ kíbà mi ó ṣe o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ògbó àtọ́ ògbó àtọ́ ògbó àtọ́. ìkọjú o àwọ̀ Àwo ìmùlẹ̀ o. Ẹ àwo ìmùlẹ̀, àwo àgbààgbà o, ìbòjú o. Àwo ìmùlẹ̀ o. Ẹ.